أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أتقني يد الله ọba aláàánú jùlọ ọba olóore ọ̀fẹ́ ọba tí ó dá mọ̀mí nínú kankan tó bá jẹ́ ògbìndè àlùkìyámà náà ajẹ́rìí ọlọ́run bá allah ọ̀kan ṣoṣo ni kò ládélé kò ní gbákejì àgbà tọkàn tara sí ànábì wa muhammad ẹrú sì yẹn ọlọ́run bá ní í ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní pẹ̀lú àlékún ìkẹ́ àtìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún ànábì wa muhammad gẹ́gẹ́ bí atọ́kùn bí wọ́n ṣe ṣe àlàyé pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run ìtẹ̀síwájú onítọ̀ni ó tún jẹ́ nípa àṣírọ́ọ̀tù sáàǹtì kóbírọ́ àwọn àpẹẹrẹ àwọn àmì àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì léyìí tó ń ṣe àfimúlẹ̀ pé ayé yìí ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún àti pé àlùkìyàmà ó ti súnmọ́ etílé níjẹjọ ọ̀rọ̀ nípa ànábì àyínsá aleyhi salatu wa salam ó ní atọ́ nípa ṣòrọ́tù sáà tó níyì náà ó tún ní ànábì àyínsá ó tún ní nínú bó tilẹ̀ jẹ́ pé akọ́lé tòní ó ní Yájújù wa Májújù ìta ti kà nípa wọn nínú Suratul Kahf àwọn wo ni Yájújù àti Májújù àwọn òní wọ́n ṣe níbo ni wọ́n ti ṣẹ̀ wá ṣé nínú àwọn ẹ̀dá èèyàn bíi tiwa yìí náà ni wọ́n jẹ́ sí lára àwọn ọmọ ànábì Adam àti màmá Hawa ṣe làwọn méjì ṣe ni wọ́n jẹ́ ìgbà wo ni wọ́n jáde abalabo oní wọ́n ti jáde báwo ni wọ́n ṣe pọ̀ tó lóǹkà báwo ni wọ́n ṣe lágbára tó ètú wo ni wọ́n fa àwọn èèyàn pa nígbà tí wọ́n bá délé ayé padà nígbà tí wọ́n bá tú wọn lẹ̀ bóun ní gbẹ̀yìn tí wọ́n náà báwo ni ó ṣe rí eléyìí jẹ́ àwọn àlámà rí ètò ni wọ́n ṣe pẹ̀lú yá jújù àti màjújù lákọ̀ọ́kọ́ yá jújù àti màjújù ẹnu àwọn àfáwòkò lórí pé ṣé èdè lárúbáwá ni àbí kìí ṣe èdè lárúbáwá àwọn kan sọ pé ó kọ yìí àjẹmíyáni ni ó kọ àwọn elédèkedè ni elédèkedè lọ́dọ̀ lárúbáwá òun ẹni tí bá ti ń sọ èdè míì tí ò ní ó ń ṣe pẹ̀lú èdè lárúbáwá àwọn kan sọ pé huma kalimatani arabiyatani wọ́n lédè lárúbáwá òní méjèèjì jẹ́ àwọn tí wọ́n bá ní kéèsì nínú lọ́rọ́bá ni wọ́n ti mú wá tí wọ́n lóko àwọn elédè kéde ní àwọn eléyìí wọn ò ní wàhálà kankan ṣùgbọ́n àwọn tí wọ́n bá pè ní lọ́rọ́bá wá àwọn ni wọ́n sọ bóò ni níbo ni ìpìlẹ̀ rẹ̀ níbo ló ti wá inú fíìlì wo ìní àti orí rẹ̀ kí mọ́sàrí rẹ̀ ìyẹn ni wípé sábà wù níwò pé ó kọ méjèèjì yìí lárúbáwá ni adẹ́pẹ́ ìṣèkọ́kù rẹ̀ níbi tí wọ́n ti mú jáde wá láti bí èdè lárúbáwá pé ajá ti nàárò yẹn ni pé iná ń jó wèrè wèrè ibẹ̀ ni wọ́n ti mú wá. àwọn kan níbẹ̀ kọ́ wọ́n láti di òjáájú wọ́n níbẹ̀ ni wọ́n ti mú wá. tí máa pe omi ní tí máa fi òjáájú ròyìn omi yẹn ni pé káàna ṣẹ̀dí ìdàlùmọ̀ ló hà omi tí yóò bá pọ̀ ń bẹ̀ dáadáa tí ò ṣeé dámu oní máa ń pè ní al-ujaj nínú suratul Waqi'ah ọlọ́ni afara'aytumul ma'a alladhi tashrabun a'antum anzaltumuhu minal muzni am nahnul munzilun law nasha'u ja'alnahu ujaja fadhaltum falawla tashkurun tí ẹ̀ ṣe àkíyèsí ni nípa omi tẹ̀ ń bù tẹ̀ ń mu tẹ̀ ń bù wẹ̀ tẹ̀ ń bù fọṣọ. àǹtí máa òmìnira ní mùsùlùmí tí ẹ̀yin lè ń sọ ọ́ kalẹ̀ láti di ẹ̀ṣújò ni. àmúná ẹni mú un ṣe ló ń àbúwọn ọlọ́run ọba lọ́ba tí ń sọ ọ́ kalẹ̀ fún yín tí ń rọ òjò fún yín. ọlọ́run ní tẹ́ ẹ̀ bá náà láwù náà ṣe àwò báwo ọlọ́run bá fẹ́ omi tẹ́ mu tí ń pa gẹ̀rẹ̀ lọ́fun yín jàǹdà òjàjà á sọ domi oníyọ̀ tẹ́ ẹ̀ nílé dáhùn ọlọ́run láti ṣòro tí a ti dúpọ̀ lè kọ́nà fún yín bí abẹ́ ìdúpẹ́. àṣà ìdùn ni wípé yá ajújù tábániyàn mú láti di al ajẹ́ pé omi ash-shadidul ètí yọ rẹ̀ ti pọ̀ jù téèyàn ò lè mú tẹ́lẹ̀ wọn bá pé sẹ́lẹ̀ yóò ní rẹ́yìn ń fún báyìí àwọn kan sọ pé bí ujaj náà ti mú wá àwọn kan láti bí kálímà al-ajù oní ẹtì mú wa bìlẹ̀ hamza ajù wọn bẹ̀ ní ẹtì mú wa tẹ́kù bẹ̀ ní ẹtì kí wọ́n á ní túmọ̀ rẹ̀ wọ́n ní sọ́dọ̀ àtọ̀lẹ̀ àdìwì ni yìí nípa yájú àti màjújù ha ẹ má jáde báyìí eré wọ́n yára kọjá ètí yára lọ wọ́n máa tara tọ́ pọ̀rọ̀pọ̀rọ̀ wọ́n ní tọ́fà ni. àwọn kan sọ pé yàjújù àti màjújù wọ́n ní mo mú láti fèlè máa jà máa jà yà mọ́jú ìdá tọ́rọ̀bà wà tàhárọ́kà ìlàbàwà ṣe máa lò nù ẹni pé tí nǹkan ọ̀fararọ fún wọn máa lò máa jà wọn máa lò ó fún un. jógbó ẹ lọ ọ̀rọ̀ táwọn afáà tí wọ́n sọ nípa yá jójú àti màá jójú ọ̀nà níbi kíkà rẹ̀ ọ̀nà méjì làwọn afáà máa gbà á kàá àwọn kan máa ń kà ní ya'juju wa ma'juju bi tahqiqil hamza àwọn kan ń kà ní ya'juju wa ma'juju sòkìlá ìyẹn kò ní sí hamza ń bẹ wa kullu ma dhukira ogun tí wọn wí pátá nípa tó ìpìlẹ̀ gbólóhùn ya'juju àti ma'juj gbogbo ẹ̀ náà ló ṣe wẹ́kú lára ya'juju àti Majuj báwo láti mọ̀ ní pé ẹ wo àyà ti ń bẹ nínú Suratul Kahf àyà ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rùn-ún ó ní wàtàrọ́kìnà ba'dahum yàmójú fi ba'din yàmójú fi ba'd yẹn ni pé yakhtalitu ba'dun bi ba'din apá kan máa rò mọ́ apá kan. fọyín eléyìí jẹ́ abala èdè kí ni ìpìlẹ̀ Yájújù àti Májújù. níbo ni a ti wá ṣẹ̀ wá àwọn àfáà sọ pé bashar ẹlẹ́ran ara èèyàn bíi tiwa báyìí wọ́n ní ní Yájújù àti Májújù. kódà wọ́n fi múlẹ̀ wípé kánà min dhurriyyati Adam aleyhi salatu wa salam wa Hawa wọn látara bàbá wa àti màmá wa àgbà anabi adam àti màmá wa hawa wọn níbẹ̀ làwọn méjì òní wọn ti ṣẹ̀ wá. àdínà àwọn àfa àti ẹn sọ wípé rárá o ìnáhùn mìndòríyàtì ádámà láàmìn hawa a àwọn kan ní lóòótọ́ nínú àwọn àrọ́mọdọ́mọ anabi adam ni ṣùgbọ́n kìí ṣe hawa wù kìí ti lọ́sẹ̀ wọn bó ló ṣe wá jẹ́ wọn ni dhalika bi anna adam aleyhi salatu wa salam nama yawman fahtalama wọn ni anabi adam ó sunjọ kan ọlala ìgbà tí ọlala àtọ̀jáde látara rẹ̀ fàtàlàtọ̀ màníyìí hùbìtúrọ̀ àtọ̀ rẹ̀ ó wá rò pọ̀ mọ́ yéèpẹ̀. فخلق الله تعالى يأجوج ومأجوج ọlọ́run wá dá Yájúj àti Májúj láti di màníyù ádámà ìtúrùpọ̀ mọ́ màníyù. ọjọ́ tí àwọn àfáà tí wọ́n sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ládẹ̀lí làláhù kò lẹ́rìí. àwọn kan báwọn yẹ ká máa sọ ká máa mẹ́nu bá tó tábà tún gbọ́ ń bò míì ká máa rò pọ̀rọ̀ gidi ni torí pé lam yarid hadha al-qawl mimman yajibu qabulu qawlihi ọ̀rọ̀ ń kọ̀ wá lọ́dọ̀ àwọn tó ṣe wípé alitẹ́wọ́ gba ọ̀rọ̀ tí wọ́n bá sọ. bàbá wa ibn hajar kọ́lọ̀ ń kó ba ní kẹwọn. wọ́n ní walam nara hadha wọ́n lọ́rọ̀ yìí ìyẹn ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tí wọ́n sọ wípé láti di àtọ̀ anabi adam ètò rò pọ̀ máa yé pẹ̀ ibẹ̀ ni a ti dá Yájújù àti Májújù wọ́n ní ọ̀rọ̀ ààrí ọ̀rọ̀ ẹ̀ǹdà àhàdé min as-salaf ààrí ọ̀rọ̀ báyìí gbà látọ̀dọ̀ ẹnì kankan nínú àwọn ẹni ìṣíwájú tí wọ́n jẹ́ ẹni rẹ̀ akálàṣe ọ̀rọ̀ ń wá látọ̀dọ̀ káàbù nílẹ̀ ahbab tó jẹ́ yahudi àwọn Israiliyat àwọn ìtàn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ a máa kọ́nu ọ̀rọ̀ káàm al-akhbar. wàyàrá dò lè hadith sahih tó bá wo àwọn hadith tó lálàáfíà tó fẹsẹ̀ múlẹ̀ ètò wa látọ̀lọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam á rí pé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ó takò hadith ètò lálàáfíà tó ń ṣe àfimúlẹ̀ wípé yájújú àti màjújú ikọ̀ kínní àti ikọ̀ kejì láti náà rọmọdọ́mọ màmá wa Hawa láti pàṣẹ ànábì Adam ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá. Yàjújù àti Màjúj ìkíní kejì wọn wọ́n ṣẹ̀ wá láti ara Yáfóso ìyẹn ọmọ ànábì náà ìkan náà àwọn ọmọ àrọmọdọ́mọ ànábì náà ànábì náà náà sì ni òun náà ṣẹ̀ wá láti bí àwọn àrọmọdọ́mọ ọmọ anabi adam aleyhi salatu wa salam wọlẹ́bi adúlọ ní anahu min duriyati adam nínú àwọn ẹ̀rí èyí tí ń tọ́ka sí pé àti yájújú àti màjújú nínú àrọ́mọdọ́mọ anabi adam ni a ti ṣe wá nínú àwọn ẹ̀rí rẹ̀ oní hadith ètí imam bukhari tí ó gbà wá látọ̀dọ̀ abu sa'id al-khudri kọ́lọ̀ǹkọ́bá ni yọ́nù sí i ó lè ṣiṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé tó bá jẹ́ ìwéǹda àlùkìyàmù yaqulu Allahu ta'ala ọlọ́run máa sọ fún ànábì ọlọ́run Adam lẹ́yìn tí ń pa láti wí pé ìrẹ́ Adam ya Adam fayaqul labbaik ọlọ́run rẹ̀ ànábì Adam yóò ní mo jẹ́ pé rẹ̀ èrè ọlọ́run mo taratara wá mo jẹ́ pé rẹ̀ èrè ọlọ́run wọlé xayiru gbogbo ń sin jẹ́ òde pátá fi àdáyíká lọ́wọ́ rẹ ọlọ́run ọba méjèèjì ńlọ́wà. ọlọ́run wa kọ́lá tètè rẹ Adam akhrij ba'sa an-nar àwọn ikọ̀ tí ó lọ sínú ná nínú àwọn ọmọ rẹ ọyá máa fi hàn ṣọwọ́ àwọn ikọ̀ tí ó lọ sínú ná. àníbi Ádámù wa sọ pé èrè olúwa mi wà máa ba'sa an-nar kí ni tó gbà lérò pẹ̀lú àwọn èrò tí ọwọ́ ná àwọn wo ni wọ́n ọlọ́run wa sọ fún pé min kulli alfin sísan mi àtin wọ́n sísan gbogbo ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ẹgbẹ̀rún ó dín ẹyọ kan làwọn tí that is nine hundred and ninety nine thousand làwọn tí ó náà طيب fàáyìndàwó nígbà tí ọlọ́run tó bá gbé àtẹ̀yẹ kalẹ̀ tán nígbà náà yẹ̀sí ìbò sọ̀gẹ́rù ẹ bá ti pé ọmọdé lọ́wọ́ àti jáde láyé yóò ti máa di arúgbó níṣì kan náà. wàyádàn kullu dhati hamlin hamla ẹ bá lóyún ọ́nú lójú ẹsẹ̀ ìyẹn ó sì máa bíi wàsárọ̀ ní ẹ̀sà sùkárọ̀ lásìkò gbanyẹ ẹ̀rì táwọn èèyàn tí wọ́n mọ̀ ta gọ́ọ́gọ́ọ́gọ́ bí ẹni ọtí ń pa bí ẹni tó mu sí yó wà máa hùn bí sùkárọ̀ alẹ́ alẹ́ wọn ò mu sí yó wàlàkì nà sábàlá ìṣẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ṣùgbọ́n ìyá ọlọ́run òní ń ta ìyá ọlọ́run tó lágbára òní ń ṣe bẹ́ẹ̀ o. àwọn sàdéwà béèrè pé ayùnà dáàlì kàlẹ́ wá àìlè o eré òjijì ọlọ́run táwa ni ẹyọ oró kan ètò òwò àlùjáná nínú ẹgbẹ̀rún èèyàn kọ́ọ́n anábì ní a èfi ń páyà àbṣírò ẹfọkànbalẹ̀ àbṣírò mò ń kí n kú oríire fàyínà mi ń kùn rọ́júlán wàmí ya júùjà wàmà júùjà àlùfọ́n nínú àwọn yá jújù àti màá jújù ẹni wọ́n ti máa mú nine hundred and ninety nine tí ó inú ná so ẹ̀yin tí yín ẹfọkàn balẹ̀ fàyín náà mi ń kun mọ̀rọ̀ jùlọ ẹnìkan péré nínú èèyàn nínú ẹ̀yin tẹ́ ẹ dé èèyàn yòókù ṣùgbọ́n àwọn yájú àti màjújù àwọn ni wọ́n máa jẹ́ ní ọ̀rà ninety nine láwọn tí wọ́n wọ̀ ná. nínú hadith mi ètò abdullahi bin amr tọgbà wá látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní inna ya'juj wa ma'juj min waladi ádámù àti yájújú àti màjújú ikọ̀ kínní àti kejì ìdílé kínní àti ìdílé kejì nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì ádámù òní wọ́n jẹ́. àwọn táwí yìí lọ́wọ́ oorùtàlù ìlànà tè eh, tọ́lọ́mbà ilé sí wọn lẹ̀ tí wọ́n láǹfààní láti bọ́ sáwọn èèyàn láàrin làáfùtàdùn àlẹ́yìn màá yí sáwọn ìsẹ̀mí wọn wọ́n dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n bà ìsẹ̀mí jẹ́ mọ́ wọn lọ́wọ́. walan yamutu minhum ahadun ẹnìkan ò sì ní í kú nínú àwọn yájújú àti màjúj illa taraka min dhurriyyatihi alfan fasa'ida tí ó fi bímọ ẹgbẹ̀rún tàbí jù bẹ́ẹ̀ lọ. àdéhùn ìbákan bó ti ń ṣe àtúmọ̀lẹ̀ pé àti yájúj àti yájújì àti màjújì ìkíní kejì wọn láti inú ànábì Adam ni a ti ṣẹ̀ wá ó tún wá ń ti àfimúlẹ̀ wípé wọ́n máa pọ̀ ọ́ ló ń kà sípàtúhùn ànábì máa ó máa fẹ́ràn wá pọ̀ ó lànà wá pọ̀ bọ́lá ti pa ànábì ìyànà lèyí bó ṣe ròyìn dàjálù fún wa tó ròyìn ànábì ìrìn sá tó ròyìn rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ló tún ròyìn àwọn Yájújù àti Májújù àmà sífàtòhùn ẹ̀rín tó jẹ́ mẹ́rin ròyìn wọn ètí àdéhìsì tó fẹsẹ̀ múlẹ̀ lórí ẹ̀ ọ́ ń bẹ àwọn kan náà sì ń bẹ ní àwọn àhàdéhìsì léyìí tó ṣe pé àhàdéhìsì dọ̀ àyínfà ni. tó náà sọ nípa yájújù àti màjújù á mẹ́nubà á dẹ̀ ṣe àlàyé rẹ torí tá a bá gbọ́ ń gbà míì ká lè mọ̀ wípé àdìsí náà ló lọ́wọ́ lórí yìí àdìsí tó wà dáhìn fún mi. àwọn àti nínú ìròyìn wọn èyí ni wípé bákan náà sìgọ́rù lẹ́yìn olójú kéékèèké báyìí ò ní wọn irun orí wọn yóò dúdú yóò tún fara pẹ́ bí ìgbà pọ̀ pupa ìrọ́dìlú ojú ojú wọn yàtọ̀ sí pókéré wájú wọn yóò jẹ́ ti ọ̀fẹ́ wọn fẹ̀ wájú ojú wọn kéékèèké báyìí ò ní wọn jẹ nínú àwọn àdìsí wa lórí eléyìí oní hadith ètí mama amadu tí wọ́n gbà wá an ibn harmala an khalati qalat khataba rasulullah sallallahu alayhi wa sallam anabi ń bá wa sọ̀rọ̀ níjọ́ kan lọ́jọ́ náà lọ́hùn wa huwa aasibun isbu'ahu min ladghati aqrabin anabi tí wa sọ èèwì ọwọ́ rẹ̀ látàrí pé akékèé kan ọ̀sà lọ́wọ́ jẹ́ fakọ́l anábì wa ń sọ fáwọn sàbí pé ìlẹ̀kùn tàkù lóhùn ẹ máa ń sọ lẹ́nu yín pé kò sọ́tà kò sí yódì wà ìlẹ̀kùn látàzà lónà tùkọ̀tì lónà àdúwàn ẹ̀ níyẹ̀ nígbò lẹ́yìn tí ó máa kojú ọ̀tá lẹ́yìn tí ó máa bá wọn ọ̀tá jagun hátà yá àti yàyá jújú wa máa jújú títà wọn yá jújú àti máa jújú tí wọn ó fi jáde síta. Si àwọn yàjújù ta wí yìí ẹ̀rọ ọ̀dọ̀lùwòjò ojú wájú wọn ó jẹ́ ntọ́fẹ̀ dáadáa ṣìgọ́rù làyún ojú wọn báyìí kókó kó ni ṣùhàbù ṣìlọ́ọ̀fì bákan náà irun orí wọn ó dúdú dúdú tún wá tún fara pẹ́ bí ìgbà pupa yàjújù àti màjújù min kulli hadabin yansilun wọ́n máa tú jáde wọ́n máa fò bọ́ọ̀lẹ̀ láti bí àwọn òkè tọ́gà tọ́gà tọ́gà so eléyìí wá nínú hadith ọba ibn hajar kọlọ̀ nkóbá ni kẹwọn wọn làwọn àdìsí kan náà tún wá tó tún sọ nípa ìròyìn George àti George. fáwọn àdìsí yìí àwọn àdìsí tó lẹ́ni ṣùgbọ́n àwọn ìròyìn tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣi mẹ́ta ni nínú àwọn ìròyìn tí ń bẹ́ẹ̀ ni pé fi ń fọ́nù. wọ́n ní àwọn ìran kan nínú Yàjúj àti Màjúj àjùsáàdùhùn kàlẹ̀ ọ̀rọ̀zì wọ́n ní ara wọn bíi arzu ńlọṣẹ̀lì kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bíi igi kan kìbáàrùn jìdán inú fáwọn Yàjúj àti Màjúj òmìrán ńlalẹ̀ tí wọ́n wé wọ́n sì gbọ̀nlẹ̀ burúkú ibi tí wọ́n máa ń wòyàn báyìí wọ́n kàn máa wòyàn bí ìrà ni so àwọn àdéhùn kan wá báwọn àwọn àdìsí mi sún wa ó sọ pé arbaatu abdurrahim fi arbaati abdurrahim pé yájújù àti màjújù gíga wọn àti fífẹ̀ wọn ìgbìmọ̀wọ́ mẹ́rin mẹ́rin ni yẹn kí wọn àní ga tó nǹkan. àdìsí mi tún ti àfimúlẹ̀ nípa wọn pé àwọn ìran kan nínú wọn bíkọ́dìrí ṣíbùrín pé àwọn kan nínú wọn yẹtẹrìṣọ́nà àdánìhùn wọn níbi tí wọ́n jẹ́ òmìrán tí wọ́n ya òmìrán dé etí wọn ẹyọ kan báyìí tí wọ́n bá fẹ́ sùn etí wọn wọ́n tẹ̀lé etí wọn ẹlẹ́ẹ̀kejì wọn ni wọ́n fi ṣe aṣọ òbúra níbi tí wọ́n tóbi tí wọ́n lágbára dé nínú àwọn àdéhìsì míì ó tún wá ń bẹ̀ wípé ànàtúwò làhùn ṣíbrún àwọn ṣíbrọ́ọ̀nì wọ́n ní gíga wọn tó wọn ọ̀gá pọ̀ ṣíbùrù ni ìlà tí ń bẹ òdiwọ̀n ààyè tí ń bẹ láàrin àtàǹpàkò báyìí àti ìka àfábẹ́là ẹni tó wọn ò ní ga jù báyìí lọ láti lẹ̀. wàlẹ́dì tàdúlà alẹ́ ìrìwà yàtọ̀ sọ̀híhà ṣùgbọ́n àwọn ń taari ká nínú àwọn àhàdí ìtọ́lá tó fẹsẹ̀ múlẹ̀ ni pé annahum rijalun aqoya àwọn ọkùnrin àwọn èèyàn kan ni wọ́n tí wọ́n ní agbára pọ̀ débi pé láàtọ̀ kọ́tàlẹ̀ àdéǹdèkìtàlẹ́yìn kò sẹ́ni tó lè dúró kó wọ́n bá wọn jà kò sẹ́ni tó lè kó wọn lójú tó wọ́n àbá wọn jà kò sí. nígbà tá a bá sọ wípé wọ́n lágbára pọ̀ wọ́n kọjá ní tíyàn lè bá jà táwa sọ pé wọn ò ga ju bíi ìgbìmọ̀ kan sí méjì lọ àti pé àwọn àdéhùn kò fẹsẹ̀ múlẹ̀ nínú hadith hadith Nawas ibn Sam'an kọ́lọ̀nkọ́ba ni yẹnu sí anamọ́wà sàhálà wọn nígbà tí àwọn Yájújù àti Májújù tí wọn ti jáde sáyé tán awha Allahu ila Isa ọlọ́run wàá fi mí sí fún ànábì Ìsá alayhi salatu wa salam yóò ránṣẹ́ sí pé bí khuruj Ya'juj wa Ma'juj pétọ́ Ya'juj àti Ma'juj wọ́n ti jáde o àwọn tá a wí yìí láàyò dáàánú lè áhàdìn bíkìtà lẹ́yìn ẹ lè dá wọn mọ́ ẹnìkan ò lè pọ̀ wọn lójú kó ló wọn bá wọn já o ṣùgbọ́n tó wàá ṣe ni pé ìrẹ̀ Ìsá. ويأمره بإبعاد المؤمنين من طريقهم ọ̀nà báyìí báyìí ni wọ́n gbà kọjá wọn àti ẹnbá jẹ́ mọ́mìnì yá sọ fún wa kí wọ́n jìnnà sójú ọ̀nà ń wo fọyà fóònù láhùn ọlọ́run wa sọ fún pé harris àgbáàdì ìlà tóòrò orí òkè tóòrò ibẹ̀ ni kò kó àwọn tí wọ́n bá jẹ́ arúsìn ní tòótọ́ ibẹ̀ ni kò kó wọn lọ. eléyìí jẹ́ ìròyìn nípa Yájújù àti Májújù kí ni ẹ̀rínú alukur'an tàbí nùtúnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam pé àwọn Yájújù àti Májújù wọ́n sì ń bọ̀ wá láyé ẹjẹ́ akọ́wọ́ náà alukur'an alápàlẹ́ káwọn tọ́lọ̀ wọn ti sọ níbẹ̀ nínú Suratul Anbiya ayẹlẹ́ kẹrìndínlọ́gọ́rùn-ún. àti kẹta ìkẹtàdínlọ́gọ́rùn ninety six and ninety seven ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ wípé hatta idha futihat ya'juj wa ma'juj wa hum min kulli hadabin yansilun. واقترب الوعد الحق فإذا hiya شاخصة أبصار الذين kafaru ya ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين أي alákọ̀ọ́kọ́ ọlọ́ni báwọn èèyàn ó ṣe wà ní barzakhu náà barzakhu ó ní ìsẹ̀mí tí ń bẹ ní àforífojì ayé sọ́run ẹ bá kú nìsín á lọ gbìyànjú sínú sàárè ìsẹ̀mí ọ̀tọ̀ ní sínú sàárè kọjọ́ táyé àtijọ́ tàbí kíámà ọ̀rọ̀ kan lọ́n ti ń sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bí wọ́n ti wà ní bárúzákù ni ó hátà ìdá àfútì àti àjòjú wa máa jù tí èdè àsìkò tí wọ́n ó ṣí ó di èyí tí a máa fẹ́ǹsì tí a fi ṣí tí a fi ṣe ya jújù àti màá jù tí a fi ṣe wọn málé nígbà tó bá di pé ó di yìí tó bá di pé ọba wó lulẹ̀ tí a láǹfààní láti jáde tán wàhùn min kulli hadadin yansilun àwọn òkè tọ́gatọ́ga ibẹ̀ wọ́n ti máa bẹ́lẹ̀ pípèpípèpípè pẹ̀lú ìyára. bẹ́lẹ̀ yorùbá ti á ṣẹlẹ̀ tí ájú àti màjújù tí wọ́n jáde sáyé waqtaraba al-wa'd al-haqq ìlérí òdodo àdéhùn òdodo pé àwa la pa yín àwa náà látún jí yín yíde ńgbàlùkì àmọ́ ìsọ́bátó àjẹpẹ́ àdéhùn òdodo àlùkìámà ọlọ́run ó ti súnmọ́ mi. bálùkìámà bá ti á wọlé fáyidà híyà ṣáàkìsọ̀tún àbùsọ́ọ̀rù lẹ́bí nàkàfàrò àwọn kèfèrí sùn sùn báyìí ni wọ́n máa wò. ìyá wáyé lánàá wọ́n máa pariwo pé a ègbé ọ̀run o kọ̀dìkúnnà àti gbọ́fìlà tìmìnira bá a ti wà nù fọ́nú fọ́ra. nípa ọjọ́ ògbéǹde àlùkìyàmà àbàlùkùnà zọ́ọ́límì alábòsí ẹ̀dá mà ní wá o sọ̀nígbà ó ṣe àfimúlẹ̀ wípé Yájújù àti Májújù wọ́n ń bọ̀ wá sílẹ̀ ayé. àyà mi tún wá sí àtúpalẹ̀ rẹ̀ dáadáa ìyẹn nínú Suratul àyà ẹlẹ́ẹ̀kejìlé láàádọ́rùn-ún títí dé ìkọkàndínlọ́gọ́rùn 92 two to ninety nine ọlọ́run bá ń sọ nípa Dhul-Qarnayn àti nípa bọ́lọ̀n ṣe fi àyè gbà á lórílẹ̀ ó ní summa atba sábàbà lẹ́yìn náà ó tún tẹ̀lé àwọn ìlànà àwọn okùnfà ìtọ́nà ọba tí ó pèsè fún títí ń tọ́lé ayé hatta idha balagha bayna saddaini títí pọ́ wá bòrìn bòrìn bòrìn pọ́ wá dé àárín òkè méjì kan àwọn akásùn yìí ò bá wọn tún lápáta àpáta kọ́ ní sábì ò òkè ní jẹ́bẹ̀ o ata ìdá abálàgbà bẹ́yìn náà sàbẹ́yìn ó bòrìn bòrìn tó fi á débi òkè méjì kan níbi òkè náà wàjẹ́dà ní ìdòlẹ́yìn kọ́ ọ́ mọ́ ló ti á fojú gánni àwọn èèyàn kan àwọn èèyàn táwí yìí láàyà kàdúnà yàtọ̀húnà kọ́ọ́lá wọ́n fẹ́ má gbọ́ ọ̀rọ̀ yìí. kọ́ọ́lù yà dàlùkọ̀nẹ́yìn wọ́n ní ọba dàlùkọ̀nẹ́yìn ìnà yàjújà wà màjúj dákun yàjújà àti màjúj mufsiduna fil ard òbílẹ̀ jẹ́ ọ̀bàyé jẹ́ ọmọ níwọ̀n wọ́n kàn borí ìjẹ́jẹ́ ni pípa ìpakúpa ní ẹ̀bẹ̀rẹ̀ sí nípa àwọn ènìyàn dákun fàálínàjì aláka kọ́ríjà dákun ṣé ká fún ọ lówó ṣé ká fún ọ lówó ọ̀yà ọba ní sísẹ́ ni o iṣẹ́ tó bá ń ṣe ni pé àlá àǹtajà là bẹ́yìn nàná wà bẹ́yìn náà ń sáda bó ṣe jẹ́ kí fẹ́ǹsì kan ó dí kan kọ́ máa bẹ láàrin wa àtàwọn yájújù àti màjúùs ìdààmú ìpọ̀ ìyà ìpọ̀ ìpanípakúpa ìtìpọ̀jù lọ́lùkọ́ ní ìdákan ìrànlọ́wọ́ ló ṣe fún wa a ṣe tó gbogbo tó bá fẹ́ gbà lówó láàfọ̀ ọba dọ́lùkọ́ ní ọwọ́ ń sọ fún wa pé màmá kà ní fi rabbi khayrun orí tó náà ọba ṣe fún mi ó ju owó tẹ fẹ́ fún mi lọ ṣùgbọ́n tí mẹ́mẹ́ ni pé àjọ kanra wa lọ́wọ́ ni lórí àwọn Yájúj àti Májúj. fàáyìn náà ni ìbìkú wa owó agbára ti yín tẹ̀yìn náà bá ní ẹ fi kún mi lọ́wọ́ ẹ fi tì mí lẹ́yìn tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ aj'al bainakum wa bainahum radna ìmọ̀ òdì yípo wọn tí wọn ò fi ní láǹfààní láti jáde sáyé wàbí táálí wọn ò ní dà yín láàmú wọn ò ní payín lọ́mọ payín láya payín lọ́kọ mọ́. níta wàá kọ́ ṣe àtúnwòní zubarọ̀ lè hadiidi ìgégé erin ẹ kọ́kọ́ lọ mú wá fún mi ná. haka ìdásá wa báyìí náà sọ̀dà fáyín ni nígbà òrí wípé ó tọrin tọrin tọrin débi pé òkè méjèèjì wọ́n fẹnu kóra wọn wọ́n ṣe wẹ́kọ̀ ara wọn kọ́ọ̀là nfọ́kọ́ oníyá ẹ máa wá fi ẹwìrì ẹ máa fi fẹ́ iná sí ẹ máa fi fẹ́ iná sí hátà ìdàjà àlàwò ní arọ́ ṣé ẹ̀dí wípé iná jáde kọ́ọ̀là àtú ní òfurufú àléyìn pẹ́tọ́rọ́ ọ̀yá ẹ bá mú òjé ẹ jẹ́ kí n yọ òjé ẹ jẹ́ kí n yọ òdì bó sì máa òdì nìyí o fàmásítà tó ń ayélujára rò ó láti máa ti máa òdì wọn ò rí pọ́n wọ́n máa ń sàtọ́ ọ̀run làwọn náà tún bá Yájújù àti Májújù wọn ò rí dálu. qala hadha rahmatun min rabbi ní tí mo ṣe yìí agbára mi kọ́ àánú àti kí ọlọ́run ni mo rí bá o. ṣùgbọ́n o ẹ̀gbọ́n o fàyídà jẹ́ àwọn àdùrọ́bì wọ́n wà ń bẹ̀ dàtí kò ká ní o bí àsìkò tọ́lọ́run bá fẹ́ wọn ọ jáde tó bá tó kíní kan ò lè yẹ o fàyídà jẹ́ àwọn àdúrọ́ bí jàǹdàwù dàkà á fẹ́ǹsì tá a mọ̀ ìbò ṣe lágbára tó kásìkò tọ́lọ́run fẹ́ wọn ọ jáde tó bá ti lè tó yọ dàwó lẹ̀ ní wọ́rọ́gọ́gọ́ tí ó sùn káyánga. jàǹdàwù dàkà á wàkàna wàhádì rọ́bì hakọ́ àdéhùn ọlọ́run bá mi àdéhùn òdodo ni o ọlọ́run wa ni wàtàrọ́kìnà bá dọ̀hún yàwó máa yìí bẹ́ẹ̀ yàmójú fi bá dé wọn ká máa fi ṣe awọ́rùn lékè ẹlẹ́ ọjà máa ní ọ̀hún jámọ́ a ẹ̀ṣẹ́ yẹn pé a wàá fi wọ́n sílẹ̀ apá kan wọn tí wọ́n dàrú tí wọ́n rò pọ̀ mọ́ apá kejì á wà fún wọn ní fi kọfí sọ wọ́n wà fún apèrè pé àlùkìyàmà ti tó fájà máa ní ń jámọ́ra gbogbo ẹ̀dá àwọn tí wọ́n kọ́kọ́ kú àwọn tí wọ́n kàyìn kú àwọn tí wọ́n kú láàrin á wà kó gbóyin jọ ní ti kíkó jọ èmi ò mọ tó wá jọ awọ́rò lé kí ó tọ́ wá ń fi léyìí fún báyìí o àti ètò òfin tajà fàádìl ayat àwọn àyà tí àfetígbọ̀n ọ̀ ń tọ́ka sí wípé anamọ́ subhanahu wa ta'ala sakhara dalkornain ọlọ́run lọ́rọ̀ dalkornain ìyẹn ọba rí kìí sànà bí ọlọ́run ọba rí libi náà ọlọ́run ló fi ọ̀rọ̀ lọ́rùn láti máa ó di ètò tóbi torí kí ni lèyà àjẹsà bẹ́ẹ̀ ni Yájúj wa Májúj láti lè bá a jẹ́ kí gàgà kọ́ wà láàrin Yájúj àti Májúj al-mufsidin àwọn tí wọ́n jẹ́ ọ̀bàyéjẹ́ ọ̀bàyéjẹ́ apààyàn lórílẹ̀ wa bayna an-nas àti láàrin àwọn èèyàn tí wọ́n ń pa nípa fúnpa àyàn tí wọ́n sọ pé fàyídájá àlèwákàtú lè máa lómù wákàtàrọ̀ bá ti sáà tù ìdáka هذا sàdó bí àsìkò tó lọ́n fẹ́ pààyè rẹ tó bá ti lè tó tó bá ti súnmọ́ báyìí ó dín bó ṣe lágbára tó bẹ́ẹ̀ náà ni ó ṣe fọ́ ni ó sì wó lulẹ̀ tó tó bá ti á fọ́ tó wó lulẹ̀ kọ́rọ̀jà yá àjòjú wa máa jòjú ìbánú yá àjòjú àti máa jòjú wọ́n wà á tú jáde síta bí sórà àti nàá bí màtìmfà ikọ̀ a wọ́n mọ̀ yára pọ̀ nílẹ̀ o. wọ̀jẹ́ máa ń kẹ́bíìr wọ́n ó sì pọ̀ lákòjọ ẹni pé wọ́n pọ̀ gan-an láàyè kífò àmàmàhùn àhàdùn min al-bashar wọn ò bí ẹnì kankan dáa kó lóun ó dúró pé ńbọ̀lẹ́ ńlọ ńbọ̀lẹ́ ti ń bọ̀ kò sí ẹni náà. fàmáàjù fil nasi wàásù fil ardi fasada wọ́n rò pọ̀ máwọn èèyàn tó tọ́ ṣùgbọ́n ìbàjẹ́ òní wọn fún ká sórílẹ̀. káàdà aláàmì eléyìí jẹ́ àmì kan nínú àwọn àmì ètò ń ṣe àfimúlẹ̀ tọ́rọ̀bí ànáfọ̀kẹ̀sì sọ̀rọ̀ bí àsìkò tí wọ́n fọn fèrè sínú wo òtítọ́ o bùkátà láti máa rú ìwọ tọ́jẹ́ o ṣé wo ẹṣin ni ṣé wo àgùntàn ni ìwo ni á dàgbẹ́ òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wa sallam ànábì ní kayfa àní àmù ìgbádùn wo lẹ́ni kí n máa gbá láyé ní. léyìí tó ṣe pé màláìka tí wọ́n máa fèrè ó ti gbé sẹ́nu báyìí wọ́n retí kí wọ́n pa láti ẹ̀tọ́ yá fán fán báyìí gbogbo ìlà tí ń sẹ̀mí ó ti kú dànù yá fán ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó ti kú pátá kí wọ́n sì máa jí dìde. níta fẹ́ ló ń bẹ̀ ní wípé àwọn àyàtà gbọ́n ọ ń tọ́ka sí pé bí àwọn yàjúùjù àti yàjúùjù tí wọ́n bá ti lè tú jáde tí odi tí wọ́n máa tó di tó wó àsìkò àlùkìámà àsìkò tí wọ́n fọn fèrè káyọ parẹ́ àsìkò ó ti tó nù. nígbà tí a fọn fèrè wà kúrọ̀ bùdóníyà ilé ayé wà dahoro báyìí bá ti ń dahoro wà kìyà mùsáàtì bẹ́ẹ̀ làlùkìámà yóò sì máa wọlé gẹ́gẹ́ bí a sì máa gbọ́ nínú àwọn àhàdí èyí tí ń bọ̀ yìí eléyìí jẹ́ àwọn àyà ètò ṣe àfimúlẹ̀ wípé Ya'juj àti Ma'juj jíjáde sáyé wọn oúnjẹ àmọ́ pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán ayé ti fẹ́ parẹ́ ọjọ́ ti ń re bí àná òòrùn ti ń re bí àtiwọ̀ àlùkí àmọ́ ọlọ́run ò ti súnmọ́ eléyìí jẹ́ àwọn ẹ̀rí láti nu Qur'an ẹjẹ́ àwọn onísúnà bóyá ara àwọn àdéhùn níbẹ̀ ni. al-ahadithu ad-dallatu. ala khuruji ya'juja wa ma'juja balagati hadda tawaturi. àwọn àdéhùn sọ wá lórí fáwọn yáàjù àti màjújù wọn ń wá àti pé wíwá wọn ó jẹ́ àmì kan náà àmì ètò ń ṣàfihàn pé ayé ti fẹ́ parẹ́ àwọn àdéhùn wọn dún góńgó àhàdéhùn sálẹ̀pẹ̀ ní mùtàwátìr mùtàwátìr oríṣi méjì níbẹ̀ mùtàwátìr lafdan wa ma'na wa mùtàwátìr àwọn eléyìí tí wọn mutawatir ma'na òní wọn jẹ nínú àwọn àdéhùn yìí òní ma sábàtà fi yìí àdéhùn sáàrì nínú Bukhari àti Muslim tàlẹ́ntọ́ bá wá Ummu Habiba ni tọ́jú ọmọ Abu sofiyan látọ̀dọ̀ Zainab binti Jahshin أن رسول الله صلى الله عليه وسلم دخل عليها يوما فزعا wọ́n ní ànábì òjijì náà bá sallallahu alaihi wasallam ó wọlé ti Zainab bintu Jahsh ó wọlé ti níjọ́ kan fazan lẹ́ǹtì ìbẹ̀rù bójó tó mú ní ànábì wọlé lẹ́ǹtọ́ bẹ̀rù tí ọ̀dọ̀ ọlọ́run bá tọ́ba yakul ànábì wa bẹ̀rẹ̀ sí ní lọ́gùn wípé la ilaha illallah waylun lil arabi min sharrin qad iqtarab ànábì ní ègbé ègbé kọ́ máa bá wọn lárúbáwá látàrí aburú kan ìtọ́pamọ́ lẹ́pẹ́ àsìkò tí ó jáde síta ó ti súnmọ́ o. kí ni tó ṣẹlẹ̀ ní òjíṣẹ́ náà bá futihal yawm min radmi ya'juja wa ma'juja mithalu hadhihi ànábì ní tó báyìí. nínú odi yájújú àti màjújú ọmọ ti sílẹ̀ wọ́n ti sí bí o ìtì á sí ojú báyìí lọ́wọ́ ee fàkóòtù mọ́mọ́ wa Zainab bint Jahsh nínú àwọn aṣọ pétọ̀ eré òjíṣẹ́ ọlọ́run ọba àà àfànúhùlákù ànúhùlákù wà fínà àà kò láyé àti ẹ̀gbọ́ pé. ọlọ́run lè pa wá run ó lè run wá tegbòtegbò káwọn ènìyàn ọlọ́run sì ń bẹ láàrin wa bí. ànábì níbẹ̀ ni ìdá kásọ̀rọ̀ làkábàṣọ táwọn oníṣẹ́ bí ẹ̀dá yẹn láti pọ̀ jù. àṣà ìdùnnú wípé nínú hadith ń ànábì nínú odi yájújú àti màjúj díẹ̀ ń bẹ́ẹ̀ ó ti ṣílẹ̀. nínú hadith mi ìtẹ́bà wá látọ̀dọ̀ an-Nawas ibn Sam'an radiyallahu anhu àdìsí ń gùn ṣùgbọ́n ní ti mẹ́bẹ̀ ni pé ìdá yóò ṣe láwù ìlà Ìsá ibn Maryam ọlọ́run wàá fi mí sí sọwọ́ sí ànábì Ìsá alayhi salatu wa salam pẹ̀tọ́ ìrẹ́ Ìsá kọ́dí akhrajtu ibadan li àwọn ẹrú mi kánú àwọn ẹ̀dá tí mo dá mo ti mú wọn jáde báyìí o. àwọn ẹrú tawí yìí láàyò dáàánú lè áhàlì nìbìkìtà lẹ́yìn kò sẹ́ni kankan nìkan má dánwò kọ́ mọ̀ ló ń fẹ́ bá wọn jagun kò sẹ́ni tó lè gbéná wojú wọn kò sẹ́ni tó lè kojú wọn tó bá rí bẹ́ẹ̀ fàhárìz ìbáàdì ìlàtúrò àwọn ẹrú sì ni tètè máa kọ́ ọ lọ sórí òkè túrò ní ìsìn ní ìsìn ní ìsìn báyìí báyìí. ويبعث الله يأجوج ومأجوج ọlọ́run wà tún Yájújù àti Májújù ọlọ́run ó tún wọn sílẹ̀ wàhùn min kulli hadabin yansilun wọ́n máa bẹ́lẹ̀ pípéèpé látọ̀dọ̀ àwọn òkè ńláńlá ní ẹtí ń bẹ́ńlẹ̀ eré ni wọ́n máa tóbi lọ. fàyàmúrù awwaluhum aláàbò hayrọ̀tì tọ̀bàríyà àwọn ìṣí alákọ̀ọ́kọ́ nínú wọn wọ́n ò rè kọjá lẹ́gbẹ̀ẹ́ odò tí ń bẹ ní tọ́bàrù odò odò tó tóbi pọ̀ ni bó ṣe tóbi tó bẹ́ẹ̀ ló mi nú ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó táwọn ìṣí àkọ́kọ́ nínú àwọn Yájújù àti Májújù tí wọ́n gba bẹ̀ kọjá báyìí fọyẹ́sọ̀rọ̀bù nàmà fìyà gbogbo omi tí mẹ́mbẹ̀ pátá wọ́n sì mọ́tá òyàmúrò àkérò wọn tí wọ́n wá lẹ́yìn wọn yẹ kó lóun wọ́n máa sọ wípé làkọ̀dé káàna bìhá bìhí mọ́rọ̀tà náà odò ń bẹ́ńbì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń jọ odò ń bẹ́ńbì tẹ́lẹ̀ wàyí òṣìṣọ́rù nàbí yìí lọ yìí àyìnsá àdéhìsálàmù àṣàbò àtànàbí àyìnsá àtàwọn mùsùlùmí ọjọ́ náà gbogbo wọn pátá orí òkè wọn rọra ṣé wọn máwo ibẹ̀ wọn rọra wá o. hátà yakuna ra'su sáwòrì lè áhàdín khayran min ati dinar lọ́jọ́ tá a wí yìí orí màálùú kan lásìkò tá a wí yìí ó lóore fún yàn ju ọgọ́rùn-ún dínárì tí ń bẹ lọ́wọ́ ẹnìkan nù yín lónìí lọ. fàrọ̀yàdùgàbò ìrọ̀lọ́ ẹ̀yìn sá ànábì yìí sáwà nígbà tí fòrò bá pọ̀ jù tí dààmú bá dójú ẹ̀ tán ànábì yìí sá yọ wà gbọ́wọ́ yọ abẹ lọ́run yọ abẹ lọ́run ọba ọlọ́run ó sì dá lóhùn atọ́rún àtàwọn mọ́mì ní ọjọ́ náà gbogbo pátápátá wọn máa dí rẹ bẹ̀ tí wọ́n máa bẹ lọ́hùn ọlọ́run wà gbádùn àwọn. tọ́lọ́mọ agbádùn àwọn tákìní tí ó wàá ṣẹlẹ̀ fàyọ̀rù ti lọ́hùn àléhìn mọ́nà gọ́fà fèrè kọ́bí kòkòrò lásán bí egbọn ọlọ́run wà bẹ sáwọn yájújú àti màjújú yóò fún máa lọ́rùn báyìí nígbà bá so wọn lọ́rùn tó bá so wọn lọ́rùn fayusbihuna farsa ogun ó sì máa kú kàmáwòsì nafsin wàhídà ẹ̀ẹ̀kan náà wọ́n kú bí gbàtẹ́ nìkan ló kú ẹ̀mí wọn ó gbàgbọ́ lẹ́ẹ̀kan náà gbogbo ó kú gbím lẹ́ẹ̀kan náà. thumma yuhbatu bìnàbí jìlá ìrìn sàwà àbí lẹ́yìn tí a bá gbọ́ tí wọ́n ti kú tán àtàwọn wọ́n wà sí ẹ̀ láǹfààní àti sọ̀kalẹ̀ lórí òkè títí náà ò tí ì tán o. nígbà wọn bá sọ̀kalẹ̀ tán fala yajiduna fil ardi mawdi'a shibrin illa mala'a kò ní í ṣẹ́kù ààyè kan tọ́mọ bí òdiwọ̀n íǹṣì kan lórílẹ̀ àfikọ́jẹ́ pé ààyè ó ti kún fún òkú ń betí àwọn Yájúj àti Májúj òórùn wọn yóò wá gbogbo ayé sí kan fayal gọvùnà bíi lọ́ọ̀yà ẹ̀ǹsà wà asábòhò ìlàlọ́ àti ànábì ẹ̀ǹsà Jésù àtàwọn múmi ní ọjọ́ náà wàhálà ń bẹ lọ́wọ́ parí ayé ọlọ́run sànú wa o ó tún máa tún bẹ lọ́run fayal ti lọ́wọ́ tọ́ iran ọlọ́run wà á rán ẹyẹ kan yóò ràn àwọn ẹyẹ yìí àpèjúwe wọn kànáà kìlìbọ́kọ́tì ọlọ́run gígùn ni wọ́n àfi bíi bíi ti ràkúnmí lọ́rùn wọn ò ti gùn. àwọn ẹyẹ yìí fatahmilum ni wọ́n mọ̀ wá palẹ̀ òkú Yájújà àti Májúj wọ́n máa palẹ̀ wọn mọ́ fatasrahuhum haythu sha Allah ìyọ́lọ́ bá fẹ́ kí wọn lọ ká lọ sọ wọ́n dọ́jú sí ibẹ̀ wọ́n lọ sọ wọ́n sí. nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ míì èyí tó jẹ́ ti imam muslim àlékún gbọ́dọ̀ yìí ń bẹ́ńdẹ̀ wípé lakọ̀díkà nàbí hàbí márùtàmá àwọn ìṣí tí wọ́n bá tún wá lẹ́yìn àwọn ìṣí alákọ̀ọ́kọ́ wọn ni a ebó mi ti wà láàyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọmọ yẹsẹ̀ rún lẹ́yìn náà wọ́n máa rìn lọ hátà yantahau ìlà jábàlì tí wọ́n fi dé orí òkè kàtẹ́ ń pè ní òkè khamar òkè yìí ó ń bẹ nítòsí Baitul Maqdis yẹn nítòsí mọ́ṣáláṣí wa kẹta ti bẹ ní Jerusalem fayaqulun. nígbà bá dé ayé wọn Yàjúj àti Màjúj wọ́n máa sọ wípé laqad qatalna man fil ard gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ àti pa wọ́n tán àti run wọ́n tegbòtegbò halumma ó yẹ máa bọ̀ falnuqatil man fis samaa àti yanjú ọmọ aráyé tán àwọn ẹ̀dá ń bẹ lọ́run náà ẹ wá jẹ́ ká pa wọ́n. fàyẹ̀rùmọ́ọ̀nà bínú ṣáàbìn wọ́n mọ̀ wá ta ọ̀fà wọn wọ́n mọ̀ tájú sánà. fàyẹ̀rùdùlọ́hùn àléhìn nù ṣáàbáhùn màdùbàtàn dámà. ọ̀fà wọn tí wọ́n wá jù sí sánà ọlọ́run àníkọ́ máa padà wá ní tó ṣe pé ó ti rin gbẹdẹgbẹdẹ fẹ́jẹ̀ nígbà tí a rí báwọn gbọ́dọ̀ tó jáde lẹ́wọ̀n ni pé aborí àwọn ẹ̀dá ayé uibnsd rodialụ hụ dsi ojitelab sallsaam opss daraụktb olyajoju bụj newadih posipe yajoju tij edata nwamba w lọ́wọ́ parí ayé hadith mi látọ̀dọ̀ abdullahi bin masamad fọlọ́nba ní yọ̀ọ́ nìyí ó ní lánàá káàní laylatun usriya bi rasulillahi sallallahu alayhi wa sallam lóru ọjọ́ ìtọ́lọ́mọba tó mú ànábì rìnrìn àjò látàyé lọ sí sánà lóru ọjọ́ náà lákìyà ibrahim ànábì pàdé ànábì ibrahim bàbá àgbàgbọ́ bàbá àgbà wà Musa ọ̀pàdé ànábì Musa ti lórí ànábì Isa pàtàkàrú sáátà gbogbo àwọn ànábì ọlọ́run yìí pátá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa nípa bá yóò ṣe parẹ́ nípa ọjọ́ ògbóǹde àlùkìyàmà ìlà ńkọ́ ọ̀la ànábì wa ń bọ̀rọ̀ lọ tó ti á sọ pé fàrọ́dọ̀lẹ̀ hadith ìlà ń sáà wọn ò ní bẹ́ẹ̀ ń gbà nígbà tí wàá ń sọ nípa àlùkìámẹ́ ibi ìwọ ẹ̀rín sá ibi wọn ń padà bọ̀ àsáyé ó yẹ kí wọ́n lè mọ nǹkan pa àsìkò ń ju á lọ wàzákàrà kọ́tùlà dàjáàlì àníjì ẹ̀rín sá wàá sọ nípa pé tọ́ǹgbò ń bá padà dé màsíwò dàjáàlì olùwọ́n yànjú ẹ̀ fún makọ́ọ̀lù ń lẹ́yìn náà ìfòró màsíwò dàjáàlì nígbà táwọn èèyàn bá mórí bọ́ńbẹ̀ tán tí wọ́n fẹ́ máa sinmi kí wọn ó tó fẹ̀dọ̀ wọn lórí òróǹro thumma yarji'u an-nasu ila biladihim kálukọ́ máa sẹ́rí padà lọ sílùú rẹ̀ ní bá ti ń sẹ́rí lọ fayastaqbiluhum ya'juju wa ma'juju àwọn obìnrin kọ́ àwọn ya'juju àti ma'juju wọ́n bá máa dá wọn lọ́nà àwọn ya'juju yìí min kulli hadabin yansilun àwọn òkè wọn ti máa bẹ́lẹ̀ gbégbégbé ìrẹ́yà láyàmúrú nàbí máyín ìlà ṣàrògbò wọn ò ní í gba bí omi kan kọjá wọn ò ní rí kọjá ń bí odò kan àfi kí wọn mú odò ń gbẹ wàlábì ṣẹyìn wọn ò ní rí kọjá lẹ́gbẹ̀ẹ́ nǹkan kan ìlà àfàdó àfi kí wọn bá nǹkan yẹjì àrùn náà ìlàyà àwọn èèyàn bá wá kí bá mi fàádìrún lọ́ọ́ à nǹkan àdébìyàn sani o èèyàn bá wá bá mi pé tọ́ bóòtú wá ní o àti bọ́lá ọmọ àti òdàjálì èwo tó làwọn àwọn tí wọ́n jọ òmìnira tí wọ́n jọ nǹkan tá àmọ́ ń tà lè fi hàn wéyìí o dàjálì ọ̀pá wá o àwọn eléyìí ń pa wọ́n ti ẹ̀fẹ́ gbẹ̀mí wa tányányá ni o tọ́yè wọ́n bá lọ bá ànábì àníṣá fàyùmí tó ń ń lọ wọ́n bá wá bá mi ní bàbá fàyùmí tó ń bá pa ogun àwọn yájú àti màjọ́jù nígbà bá pa wọn tán fatujiwa al-ardu min rihim orí ilẹ̀ ọ̀wà dàrú yẹn ni pé àwọn tí wọn bá ń gbé lórí ilẹ̀ lásìkò ọba náà àrùn oríṣiríṣi ni ọmọ ẹ̀fẹ̀ wọn torí pé tí yóò sí lórí ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wà lórí ilẹ̀ òórùn burúkú tí wọ́n máa gbọ́ fẹ́ẹ́ di àrùn ìlàjà wọ́n bá tún wá gbá mi fàádìrún lọ ní ìbátúndẹ lọ́n fàyọ̀rù sí ló sàmà àbìlmá ọlọ́run wà á rọ òjò láti sánà fàyà mílò òun òjò tó ní àgbàrá dáadáa ni wọ́n máa gbé wọn lọ gbé wọn lọ fàyà kùbìkùbì àdìsá àdìyìn fìlì báhàrí òjò ni ó wà á tì hàn gọ́ gọ́ gọ́ tí ó fi tì ń dà sínú ibùdó ńlá ẹni pé àdìsí náà ó ń ṣe àkúnmílẹ̀ pé àwọn ya tí àti Majuj wọn jáde lópin ayé. àdìsí mi ìtàbù tí ó gbà wá láàbùmọ́ lórí àdìsí kọ́lọ̀mbà ni yọ́nù bí. àdìsí ń gùn ó ní wáyé yakhrujuna ala nnas Yajuj àti Majuj wọn jáde sáwọn èèyàn fayasakuna al-ma fayasakuna al-miya gbogbo ibi tí wọn bá ti ń rómi pátá àmúgbẹ àmútán ni wọn máa fi ṣe. wayafirru an-nasu minhum báyìí lọ́dún pẹ́pẹ́ ń bọ̀ ń dáyìn wọ́n họ ni wọ́n gba bòmí lọ àwọn èèyàn máa sá fún wọn. fọyàrùmọ́ náà ti há máa ń fi sàmà ọ̀fà wọn wọ́n bá máa ta sí sàmà. fàtàrù jẹun mọ́ tàdọ́bà tàbídìmà ọ̀sẹ̀ ọ̀fà wọn wà sẹ́rí padà wá bá wọn ní ntúrin gbẹ́dẹ́gbẹ́dẹ́ fún ẹ̀jẹ̀. fọyàkólóòn wọ́n mọ̀ wá sọ láàrin ara wọn wípé kọ̀hárùnà àlàlárùdì aborí gbogbo ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ aborí wọn wàgọ̀ lábùnà mẹ́ǹfì sàmà àwọn ẹ̀dá tí ń bẹ ń sàmà náà àtúntì pa wọn àti borí àwọn náà. aborí wọn kò wátàn ní ti agbára wàhùn ló wàn àti ní ti gíga agajù wọn lọ. fẹ̀yẹ́bà sallallahu azza wa jalla alayhim naghafan fi a'naqihim ọlọ́run wà rán kòkòrò kan kòkòrò ń bí eégbọn yóò wá so mọ́ wọn lọ́rùn sàyà lẹ́kọ̀ọ́n ìyẹn wà á pa wọ́n tí ó rùn wọ́n. òjijì aláwọn bá sallallahu alaihi wasallam òní walladhi nafsu muhammadin biyadihi mo fọlọ́wọ́n bá tẹ́ni èmi muhammad ń bẹ lọ́rẹ̀ mo fi búra. inna dawabal ardi àwọn dáàbà àwọn ẹranko orí ilẹ̀ latasmanu wọ́n mà lọ́ra láàpọ̀ wàtábùtúrò kódà wọ́n máa rin ìrìn ìgbéraga wàtẹ́sìkàrù ṣàkàrà bákan náà wọ́n wà lọ́ra láwọn ó tóbi dáadáa láti di kíni láti di ẹran yájújà àti màjúùj lè tí wọ́n jẹ lájẹyó. ìyẹn nípa àwọn ẹ̀rí tó wá lórí jíjáde wọn. sádù yájújà màjúùj ọ̀rọ̀ ti lọ́nbi eléyìí ńgbà tí táǹkì nípa ẹ̀rí fáyẹ̀ níta fẹ́ sọ láàrin ni wípé níbo gangan ni ó dín níbo lọ́wà ìlú wo lọ́wà sára àwọn kan tí wọ́n bùrìn bùrìn tẹ̀ fáwọn òyìnbó wọn máa ń sọ fáwọn ó sì gbìyànjú àbí tí wọn bá gbọ́n parí wọn ní fẹ́ wádìí rẹ̀ ǹjẹ́ nìkan kan máa fi tí odò ń wádìí àfa sọ pé wala yu'rafu makanu hadha sábẹ́ bìtàdé kò sẹ́ni kankan tó ma bi tí o di wà tó lè sọ pàtó pé precisely àyè báyìí lọ wà kò sí. bó tilẹ̀ jẹ́ pé kọ̀dìhá wàlà bàdé mọ́lẹ́ọ̀k àwọn kan nù àwọn ọba àtàwọn kan nù àwọn kọ̀tànkọ̀tàn wọ́n ti gbìyànjú aláǹyàtà àròfò àlàmàkà nìyí pé àwọn fẹ́ẹ́ ma bi tí o di wà òtúlétúlé tó bòkú lójú ìwúlò àbúrò máa wá bí odi wà wọn làwọn tí wọn bẹ́ẹ̀ wọn tí wọn máa apààyàn ni wọn ẹ̀sùn wa wọn káàkiri. nínú àwọn tó wá nu ìwé ìtàn bí bàbá wa nù kẹsí rẹ bí a ṣe ṣe àlàyé rẹ ni pé báwọn fa báwọn di òmàrọ yìí akọkànnì wọn ni àléfà tí orúkọ rẹ jẹ àlèwà síkù bìlà nínú àwọn àléfà dáwọlà àbàsíyà báwọn fa báwọn di òmàrọ yìí ó fi àwọn tí wọ́n jẹ́ ẹnu àwọn aláṣẹ rẹ̀ ó fi hàn sọ́wọ́ ọ̀ràn wọn sẹ́. ó ní yàtọ́jú máa ho ìjẹ́ ìṣan sàríyà àwọn ikọ̀ nínú àwọn ológun ó ní kí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn. kí ni a fẹ́ lọ sí liyandoro ìlàsàdè kí lọ wo di wa ń bo lọ́wà lúwo lọ́wà. wọ̀yọ̀ áyì náà o kí wọ́n fojú gán ní ẹ̀ báyìí tí wọ́n bá rí tán wọ̀yẹ̀ nà àtúwò làwò kí wọ́n sọ̀lá yìí ẹ̀ fún ìdárọ́jà wọn nígbà tí wọ́n bá fẹ́ dídí. fọwọ́sọ̀lù min biladin ila biladin àwọn náà bá gbéra láti ìlú kan nílùú míì ẹsẹ̀ kùkú lẹ́sẹ̀ kùkú. látọ̀dọ̀ ọba kan sọ́dọ̀ ọba ìlú míì àtàwọ́sọ̀lù ilẹ̀ wọ́n sáré rìnrìnrìn wọ́n mọ̀ ní ẹ̀ka bíi tí wọ́n wà wọ́rọ̀ àwọn bìnrin àwọn mìíràn àdéhùn wà mìíràn náà á sí wọ́n wá rí wípé òdí àtirin ìní àmọ̀ sí máa ń tòótọ́ وذكروا أنهم رأوا فيه بابا عظيما lára ròyìn tí wọ́n rò fọba ni pé àwọn rí àwọn ilẹ̀kùn gbangba gbangba ilẹ̀kùn tó tóbi pọ̀ ẹni agbé síbi òdiwọ̀n. wọn àléyé akọfáàlù náà àbímà àwọn kófùlì kófùlì àwọn àgádágodo ńláńlá ńláńlá ẹni agbé síbi ilẹ̀kùn tá a wí o. wọ̀rọ̀ wọn àléyé lábàánì wọ̀lẹ̀ ásàlù wọn làwọn rí wàrà àtọyìn àwọn rí níbẹ̀ níbi bóròjì rẹ̀ níbi àwọn òkè rẹ̀ wà ní ìdáwó ṣùrọ́sàn mílẹ̀ mọ́lókè wọn làwọn ẹ̀ṣọ́ àwọn olùṣọ́ wọn bẹ níbẹ̀ látọ̀dọ̀ àwọn ọba ìlú màtáàkà wà ní ọmọ ní fún ṣááyékùn àti pé ó dé yìí ọmọ àga pọ̀ fíofíò láyé sàtọ́rùn kò sẹ́ni tó lè sọ pé wọ́n pa ọ̀làmá áúláwò kódà àwọn òkè tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ èyí ò lè sọ pé òun ó mọ̀gùn tó máa rọ́jà ń ìlàbílàbí lẹ́yìn tí a ti máa fi sí odi ìwà tán ń wá sẹ́rí padà lọ sílùú wọn. wàká ni tìgbà ìbá tó ń àkàrọ̀ mí tànàtẹ́ nàbí ní tí wọ́n ti lọ ó lé ní ọdún méjì wàṣáàdó ahwa lánàá àwọn nǹkan ìmọ̀ oríṣiríṣi àwọn nǹkan ẹ̀rù oríṣiríṣi wọn ni ní a bá bàbá ibn Kathir àwọn ní wọ́n sọ ìtàn yìí nínú tafsir wọn tafsir al-Qur'an al-Azim ṣùgbọ́n lam yadhkur laha sanada wọn ò sọ pé àwọn báyìí àwọn bá àwọn bá àwọn báyìí ni wọ́n gbà wá tí ó fi wá yí ọ̀rọ̀ sí yóò ní ìtumọ̀ wallahu a'lamu bi sihhati dhalika ṣùgbọ́n ọ̀nà láàfíà bí ọ̀lọ́ láàfíà ọlọ́nìkan lọ́mọ o. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ni wípé ètò ẹ̀ka wí ni pé láyà níná màrífàtú tàdídì mẹkánì sàdé kọ́kọ́ wa tàbá mọ̀ sáfẹ́ lọ bẹ̀ ni tàbá débẹ̀ afẹ́ pọ́n òkè o tàbá fẹ́ pa wá pa afẹ́ bọ́ sí aláàárín tí wọ́n fa ẹ pẹ́rẹpẹ́rẹ́ kò sáǹfà ní kàkà tí afẹ́ jẹ níbẹ̀ ṣùgbọ́n láti sọ táwọn afa àti wọn wí. bó tilẹ̀ pé atúrí náà àwọn afa kí wọ́n tún dákọ̀ àwọn odi oríṣiríṣi ilé tí wọ́n ṣùgbọ́n alladhi huwa min ashrati sa'a yẹnni pé àwọn èèyàn sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó yàtọ̀ sí ń ta gbọ́nù hadithi yìí nípa Ya'juju àti Ma'juju ṣùgbọ́n nǹkan àfọ̀nbí ni wípé Ya'juju àti Ma'juju gángan èyí tánàbí ń sọ nípa rẹ̀ tó jẹ́ àmì kan tó jẹ́ àpẹẹrẹ kan nínú àwọn àpẹẹrẹ tó ń jẹ́ pé. ayé ìtì fẹ́ parẹ́ àwọn eléyìí ò tí ì jáde o áàkìrù zaman lọ́wọ́ parí ayé òní wọ́n jáde lámìyà kan abáàdù kò tí ì wáyé kò tí ì ṣẹlẹ̀ o torí pé àwọn àdéhùn tó ń tọ́ka sí pé wọ́n jáde wọ́n ní wọ́n jáde ànẹ́bí àyìnsá ni yóò kọ́kọ́ síwájú kó tó di pé wọ́n dé ó sàn pé jésù ò tí ì dé wàá ní owó alẹ́ bí yá dẹ̀rùn lọ́wọ́ àlẹ́ yìí àti pé wọn àtàwọn mọ́mìnì jẹ́ máa ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn ni wọ́n bẹ lọ́nà yẹn lórí tọ́lọ́hún ó fi irun wọn tegbòtegbò tó mọ yẹrẹ ní ìtìlbá lẹ́yìn náà tọ́lọ́hún ó wà á pàṣẹ bóyá fáwọn ẹyẹ àbí fún àwọn omi láti tẹ̀ lọ sínú àwọn abúdó ńlá làwọn èèyàn ó wà á sí ní pòǹdé aburú ọwọ́ Yájújù àti Májújù eléyìí jẹ́ ráńpẹ́ ìtàn wọn fáà tí wọ́n sọ nípa Yájújù àti Májújù. bí a káwọn rajo ewé kan náà níbí àbí ìyẹn alkhusufatu thalatha lára àwọn àpẹẹrẹ ètò tó ń sàmì pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kan lò náà tó ń jẹ́ ìtumọ̀ kásùn muhammad sọ́nù èdè lárúbá pé kọ̀sáfà lìmọ̀kánù yàfífò kòsófán ìdàgbà àbàfìlẹ̀ àrùn. tí nǹkan bá wọlé lọ wọn ò ní ọ kọ̀sáfà gbọ́dọ̀ wọn bá ń sọ nípa kọ́ọ́rù náà ó ní fa kọ̀sáfúnà bìhí wábìdá rìhílì àrùdọ̀ àti kọ́ọ́rù náà àtòun àti ilé rẹ̀ àti ọlá rẹ̀ aníkílẹ̀ ọ̀la ni kó gbé wọn mìíì wọ́n sì ń wọlé lọ. nígbà wà ní kékeré wọn àfa àwọn tí wọ́n fẹ́ júwe tí wọ́n sọ̀làyé kọ́rú náà fún atán wọ́n wà ní ká fọ́ sétí báyìí á fọ́ sétí méjèèjì wọ́n ní kí là ń gbọ́ nígbà tí nǹkan rìn lọ sí ìrìn ní ọ̀la kọ́rú náà ni wọlé lọ kò ní pílẹ̀ wọn kàn máa sọ fún abẹ́ẹ̀ ní àríkà o. yẹn ni pé ilẹ̀ rírí oríṣi mẹ́ta ni ó ṣẹlẹ̀. tábà ń sọ nípa ilẹ̀ rírí lára àwọn ọ̀nà tó ń yá jùlọ táwọn èèyàn fi lè parun oníkílẹ̀ orí mọ́ lẹ́sẹ̀ ẹ̀yìn tó ṣẹlẹ̀ láàrin bóde iraq àti bẹ́ẹ̀ àbí ìránì kọ́ lẹ́nu lọ́lọ́ yìí hundred hundred làwọn ti hàn kú lọ́wọ́ ìṣẹ́jú bíi mélòó tí kìnnìún tó fi ṣẹlẹ̀ ṣùgbọ́n ìtọ́ ń sàní pé ayé ti fẹ́ parẹ́ gbogbo àyè pátápátá ni ó ti ṣẹlẹ̀ kọ́lọ̀ ń kọ́ làwọn àwọn yorùbá máa ń sọ pé nígbà tí n bá yí ọ tí n bá di ọ ń yà ntójú akáyìnkù máa rí ojú rí ó rí àwọn akáyìnkù ojú wọn ó rí pọ́ o kọ́lọ́nkọ́ta ni wà o. nínú àwọn ẹ̀rí tó wá lórí eléyìí nínú súnà láti nínú hadith anábìwá muhammed sallallahu alayhi wa sallam Hudhayfa ibn Usayd ló gba hadith yẹn wá ó lè jìtẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna sa'ata lan taquma hatta taraw aṣọrọ àyàtìn ayé òkú ní parí àlùkè àmọ́ òní ilé tẹ́ẹ̀fìrí àwọn àmì àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́wàá kan ẹ̀rọ tó wá bá ń tọ́ mẹ́nuba ní wọ̀sálà àtàtà kòtòfin òní ilẹ̀ yẹtò tó pé yọ́ọ́ máa lanu tí yọ́ọ́ máa gbáwọn èèyàn mi ọ̀nà mẹ́ta ìní ó ti ṣẹlẹ̀ khọ́fún bìlmọ́ṣíríkì ìkan ó ní ìwọ̀ ìlà oòrùn ayé ìkànnì òtún ṣẹlẹ̀ wà khassan bil maghribi ní ìwọ̀ oòrùn ayé ìkẹtọ́ ṣẹlẹ̀ bi jaziratil arab ní erékùṣù ilẹ̀ lárúbáwá Ummu Salama ọlọ́mùbá ni yọnu sí wọn ìkànnì àwọn ìyá wa ni wọn làwọn fi ti àwọn àwọn gbọ́ lẹ́nu òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ti ń sọ pé sayakunu ba'di khassun bil mashriqi wa khassun bil wa khassun في جزيرة العرب قلت يا رسول الله أيخصف بالأرض وفي الصالحون قال لها رسول الله صلى الله عليه وسلم إذا أكثر أهلها الخبث أما أم سلمة أنا جيت أنا صلى الله عليه وسلم أني لرين متى كان يوصل نبن لمن تنبالوتان ìkọ́sẹ̀lẹ̀ ní ìwọ̀ oòrùn ní ìlà oòrùn ayé ìkejì ní ìwọ̀ oòrùn rẹ̀ ìkẹta ní erékùsù ilẹ̀ lárúbáwá ọmọ sálámà làwọn sọ pé tọ à ìdí òjijì lọ àyè sọ̀rọ̀ bìlẹ̀ àrùn wà sí àṣọ rẹ̀ hàn ilé ọmọ lánà yọ ọmọ gbáhùn yẹn ni káwọn yẹn ní rí àwọn yẹn lóhùn tí ń sìn bẹ́ẹ̀ lára wọn bí òjijì náà bá sọ pé ìdá asára àádùn alẹ́kọ́bàṣà báwọn yẹn ṣe ń bẹ lórílẹ̀ ayé ń gbà náà ní bá ti pọ̀ níwà àbàjẹ́ ilé ọmọ rí yóò sì máa lánàá yóò máa gbá wọn yàn. ìbéèrè wa ni pé haliwa kan á ti àbí ìlọsọsọ fat àwọn táwọn ibi ìsọfún àwọn àdéhùn yìí ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ bí àbí ó ti ń ṣẹlẹ̀. ìdáhùn ni pé lámùtákọ́ àbáàdù kò tí ì wáyé bí àwọn àwọn àpẹẹrẹ ńláńlá tó ń sàmì pé ayé ti fẹ́ parẹ́ ńlò náà jẹ́ tí ò tí ì wáyé wàyínká ni bá dùn ọ̀làmọ́ bó tilẹ̀ pé arínú àwọn àfa àti wọn sọ wípé ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Sharif Al-Barzanji ìkànnì àwọn àfa àti wọn ló ti ṣẹlẹ̀ nu ṣùgbọ́n ìsọfẹsẹ̀ múlẹ̀ ni pé lámìyá àdòtò ṣe ń mìíràn nǹkan kan rẹ̀ ò tí ì ṣẹlẹ̀ tí ì bì sí. wàá iná máa wákọ̀ àbá lọ́kọ̀tò fa ti ànákìnà mùtàfárí kọ̀ àwọn ilẹ̀ rí ń áṣíkè kínníkínní kankankan ní ètí ń ṣẹlẹ̀ láwọn àlù kan láwọn àlù kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tí a ń pèsè ó tó ń sòpin pé ayé ti fẹ́ parẹ́ lóye ṣẹlẹ̀ nàìjíríà ní gbogbo olú ayé pátápátá òní yóò ti ṣẹlẹ̀ kọ́lọ̀ nǹkan tàn wá bàbá ibn hajar kọ́lọ̀ nǹkan bá ní kẹ́wọ̀n wọn ni wàkọ̀lù wújúdà lọ́kọ́sù fi mà wá dín à lóòótọ́ ilẹ̀ ti lánú ó ti báwọn èèyàn mi láwọn ààyè kan wọ̀láàkín ṣùgbọ́n o yóò fi tá màdùn yẹ nà mọ̀rọ́d bẹ̀lẹ̀kọ̀sọ̀ fà kò tí ì ṣẹlẹ̀ torí pé òun kọ́dùrọ̀n zá idan òun ó tún lékún lébùbù yóò tún lágbára tayọ tí táwọn èèyàn tó pé wọ́n ti rí káà ń àwọn ọ̀dọ́mọ̀mí ni òmìnira ní àwọn kọ́dùrà yóò tóbi nípò láàyè ju àwọn ètò tí ń ṣẹlẹ̀ lọ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala àwọn àtìkù ńláńlá ọlọ́mọdé ọba aláyọ̀ ọlọ́run ṣe á ní ọmọ àlùjànnà mọ́ṣẹ́wá ní ọmọ náà. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسيء القضاء وشماتة الأعداء يا رب العالمين اللهم من أراد بنا أو بإسلامنا شره فرد شره إليه واجعل تدبيره تدميره يا عزيزا ذا انتقام اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافيا ورزقا طيبا وعملا متقبلا ربنا اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا أرحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا àbẹ̀lọ́ bá dékẹ́lá tó bá ní sàn àwọn ṣéèkì wa ní ẹ̀sìn àwọn olóore láì ní gba àsìkò rárá a bọ̀ sí ìpele èyí tó kàn ìpele ìbéèrè àti ìdáhùn a ní àwọn ìbéèrè mẹ́jọ ní ibà tó ṣe pé àwọn méjì ní àwọn ìbéèrè yẹn àwọn kan ti béèrè wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìbéèrè alákọ̀ọ́kọ́ oníbèrè béèrè wípé ẹjọ́ tí èèyàn bá gbọ́ eh, ìkéde èyí tó dùn mọ́ nínú ní ìta gbangba wà ń bì kan bá gbọ́ tán sọ nǹkan tó dùn mọ́ nù bí àwọn olórí scholarship lápẹjù rẹ̀ àwọn ní ìyàwó ẹ̀bí ma ṣẹ́ẹ̀lì ti sẹ́kẹ́dà ti ṣokòrò lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله سجدة الشكر أني ní ìforíkalẹ̀ tá a máa ń ṣe láti ṣe àfihàn pé ọlọ́run ṣoore fún yàn gbogbo ẹ̀kọ́ pátá ìlànà ibìkọ́ wa gẹ́gẹ́ bí Salman Al-Farisi radiyallahu anhu bó ṣe ṣe àlàyé gbogbo òṣìṣì pátá kí là máa ṣe ń ṣiṣì kọ̀ọ̀kan gbẹ̀là níbìkọ́ wa bí ọlọ́run bá ṣe ń tó dùn máa yàn fún yàn kìsì kó fò òkè ẹlòmíì torí bá kàn báyìí yóò sáré lọ gbóó yóò tún sáré padà kìí sèré lọ́ọ̀sà kìí sèpọ̀ fò òkè kìí sèpọ̀ gbéra dálẹ̀ sọ́jà tó ṣokòrò ìforíbalẹ̀ ọpẹ́ pé ọlọ́run o ìdúpẹ́ lórí tó ṣe fún mi yìí o sọ́jà tó ṣokòrò ni. bọ́ọ̀bà wá ṣe dá lójú títì ní àwọn kan ti fún ọ nírò òdùnnú nípa orí ńlá kan ìṣojú yìí sì ló sì forí balẹ̀ o ra wá sí ẹgbẹ́ ibì kan tẹ̀sán jáde ṣukúrò rẹ̀ ṣe níbẹ̀ mùsùlùmí náà gbani mùsùlùmí ègbọ́ o àlè mùsùlùmí ń káyé mùsùlùmí náà gbani kèégbọ́ ṣe forí balẹ̀ ọ̀pẹ̀ yìí máa ṣe ọlọ́run fún yàn lọ́nà ọlọ́run fún yàn láyà dáadáa èèyàn rí scholarship eh, bóyá láti lọ sí ájì láti lọ sí omira láti lọ kẹ́kọ̀ọ́ Saudi Kuwait Qatar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lára àwọn orí sábà máa ṣe fún yàn tí ẹ máa ń ṣe ìdúpẹ́ fún yàn ànábì náà ṣe àwọn tàbí náà ṣe ṣe lójú ànábì tí ọkọ̀ fún wọn káàb nínú riyadu sọlẹ́hìn ọ̀ndà tàwùbà àwọn èèyàn mẹ́ta kan tí wọ́n ságun sanabi wa ni wọ́n dẹ́yẹ fún wọn àádọ́ta ọjọ́ ìní àfi ṣe bẹ́ẹ̀ tó ń gbọ́n wá gbọ́ wípé ọlọ́run ti foríjì àwọn ọlọ́run ti gba tútú bá àwọn káàbù ibnu malik lọ́jọ́ náà lọ́hùn aṣọ méjì tí ń bẹ lọ́rùn rẹ̀ méjèèjì ó sì bọ́ fún ẹni tó fún ní so ǹbọ̀ wá dọ́dọ̀ ànábì pé sí látọ̀dọ̀ rí ànábì ni àbí látọ̀dọ̀ ọlọ́run ànábì látọ̀dọ̀ ọlọ́run ni ó sì jókòó ó sì dìde ó sì fẹ́ láti ṣokò so ó tọ́ súnà ó bọ̀fin mu lára àwọn ẹ̀kọ́ tó dáa ìtànìbì fi kọ́ wa nù ẹ̀yìn ọlọ́run bá sọ orí fún tọ́ba ti dúpẹ́ àlékún orí òní yóò tún tẹ̀lé ahsan allah alaikum ah, ìbéèrè lẹ́kẹ̀jì wọ́n ní wọ́n ní àwọn ìjọsán bẹ burúkọ̀n eh, náà láti ràn wọ́n lọ́wọ́ lórí àwọn majid àti yajid àti majid iṣẹ́ ti mọ wọ́n ti mọ̀ nípa àwọn méjèèjì tẹ́lẹ̀ ni tí wọ́n ti mọ iṣẹ́ ọwọ́n tẹ́lẹ̀ ni tí wọ́n bẹ burúkọ̀n náà kóra wọn lọ́wọ́. ìkíní ni pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń amọ̀rún gba yọ̀n ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tí ò ṣojú wa ni ntí ọba ti ṣojú wa tọ́lọ́ ń bá sọ fún wa àbánibí sọ fún wa ibi ọba sọ dé ma òun náà ní káwa náà sọ ma sọ́tìyẹ nípa Yájújù wọ́n ti mọ Yájújù àti Májújù pé òbílẹ̀jẹ́ làwọn eléyìí pípa ní ń pa àwọn káàkiri nǹkan àkàlẹ̀ sọ́ńbẹ̀ ni wípé bí ẹni tó dò bá ń gbé lọ ni gbogbo ohun tó bá ti rí ní ọmọ àdìmọ́ so gbogbo ẹni táwọn náà bá ti rí pé pé lè ti lè ràn án lọ́wọ́ bó ló ti nǹkan kan fáwọn ẹni wọ́n máa pé dákun rò pé tàbí kọjá pé wọ́n ti gbọ́ nípa lórúkọ mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nu àyà ń kọ̀ sọ fún akúbọ́yá wọ́n ti gbọ́ ń pa rẹ̀ rí àdúrà ọ̀gbọ́ so mo rò pé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mbẹ̀ àti rí kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mbẹ̀ ni wípé nǹkan kan lọ́sẹ̀lẹ̀ tí wọ́n fi máa wọ́n dín kí ni tọ́sẹ̀lẹ̀ ni pé àwọn yájújù àti màjújù wọ́n ń da àwọn èèyàn láàmú wọ́n ń pa wọ́n wọ́n ń ba nǹkan jẹ́ tòun ní ọ̀fẹ́ abẹ lólùkọ́ mi gbé dákun àfọ̀n olówó ọ̀yà báni sí amáde mi níwọ̀n lè dá sí ntọ́lọ̀ ń fún mi lọ́wọ́ rẹ ojú ti yín lọ bẹ́ẹ̀ sákùn lọ́wọ́ kádìjọ sí ọ̀làwọ̀ sàn án àlà. àwọn ní ìgbà mélòó ni wọ́n fọn fèrè kó tó di ká yé parẹ́. lórí iye ìgbà tí wọ́n fọn fèrè ká yé tó parẹ́ ọ̀rọ̀ mẹ́ta làwọn afáà tún bẹ̀ àwọn kan sọ pé eh, fèrè alákọ̀ọ́kọ́ nafkọ́tù fáńkì yẹnni pé fèrè ọlọ́run wọn fan eh, nafkọ́tù fáńkì yóò fi dẹ́rù bá àwọn èèyàn bẹ́lẹ̀ yìí bá ti ń lọ tán ètò ọmọ àtẹ̀lé nafkọ́tù fáńkì gbogbo ẹ̀dá pátápátá bá ti ń gbọ́ báyìí yọkàn máa dákú ni kì í ti dákú tí ó tún jí yọkàn máa kú lójú ẹsẹ̀ ni kódà anábì sọ nípa bí ó ṣe báyìí ó ṣe parẹ́ ọ̀sọ́ ìyá rẹ̀ tó ti di pé ó ń wọn aṣọ lọ́wọ́ ẹ̀mẹ́jì wọn fẹ́ taṣọ ẹnìkan fẹ́ raṣọ ẹnìkan fẹ́ taṣọ wọn ò ní tí ìta tán wọn ò ní tí ìwọ̀n tán tí wọn ò fi fan fèrè dàn wọn ó sì kù sí. ààrẹ ti ń jẹ lọ tí ó gbòkèrè lọ́wọ́ báyìí kò ní tí ìgbésẹ́ nu tí wọn ò fi fan fèrè ibẹ̀ ni ó sì kù sí. sọ náà fà ẹ́ lẹ́ẹ̀kejì ní tí gbogbo ẹ̀dọ́ fi kú nẹ́tíkọ̀ ẹlẹ́ẹ̀kẹta fèrè ẹlẹ́ẹ̀kẹta lè ju wọn kan tó fi jẹ́ pé gbogbo òkú tó ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo pátápátá wọn wà lẹ́yìn tí ń sẹ̀mí. láàrin fèrè ẹlẹ́ẹ̀kejì àti kẹta lọ́dọ̀ àwọn tí wọ́n bá sọ pé fèrè mẹ́ta ní bẹ́ẹ̀. ìgbọ́n bá kan fèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n pa gbogbo ẹ̀dá gbogbo àwọn tí ń jìyà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù sáré wọn dọ̀wọ́ yà dúró. nígbà bá kan fèrè ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون àwọn kan sọ pé fèrè tí wọ́n fọn pé méjì ni ìkíní yóò fi gbogbo ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì yóò fi jí gbogbo ẹ̀dá yóò fi jí dìde etí a ti sẹ̀rí ìnáwó ọlọ́run bá ti ń bẹ nínú nínú فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ في أخرى فإذا هم قيام ينظرون الله أعلم نعم wọ́n ní آه، ẹni tó ń gba wíìlì tó bá ṣe ń jẹ fún àṣà ìjẹ́jẹ́ rẹ̀ ìpìlẹ̀ ni pé ẹ ń bá ṣe ń jẹ fún yàn ká má wulẹ̀ ṣèwádìí ń bọ̀ ló ti rọ́wọ́ so dáadáa ń wò ó ṣe ló ṣe ṣùgbọ́n ń ta wá mọ̀ wípé gbogbo ọ̀nà àgbàjẹ́ rẹ̀ pátá ọ̀nà àràámù ni owó rẹ̀ kankan ọ̀nà jíǹde nu láti lè bá a fi ṣe òhùjìrán ájírò fún láti fi yàn lóde pé tó ń fi yí ọ̀dà ní okó mi fi ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ọba fún yàn ló jẹ́ kéèyàn máa jẹ ọ̀nà ọ̀nà sáà lè yáwó lọ́wọ́ ẹni tí ń gbowó èlé ìyẹn lè yáwó tí ọba ti ní fèlè kún ìyẹn lè yáwó èlé lèyìn ọ̀kan gbọ́dọ̀ gbà. ìbéèrè ilé ó dà pé ó ń béèrè wà ní ìjẹjọ wọ́n ní wọ́n ní tó lẹ́tọ̀ọ́ láti fi àkàrà ṣe sàrà sábà gbọ́ àdéhùn tó wá látọ̀dọ̀ jìṣẹ́ ọlọ́run ìdààmú àtàbùnú ádámà ìǹkọ́tọ̀ àánú amaluhu illa min thalathatin illa min sadaqatin jariya aw ilmin yuntafa'u bihi aw waladin salihin yad'u lahu. sọ́dàkọ̀ járíyà lànà bíi pé àkàrà òsínú sọ́dàkọ̀ járíyà sọdọkọ jẹ àyàlẹ tó ṣe pé ládàlẹ yóò máa tẹsíwájú yóò máa lọ yóò máa lọ àkàrà ó bá ti jẹ nìsín láàrin bí ìṣẹ́jú mélòó tó bá ti bá ti ṣe gá ládàlẹ ti jóná sánà èyí ò kàn sọdọkọ tó jẹ àríyá sánà bí wí. akálàṣe kò sí ní tó burú ìyẹn lè bóyá ní nǹkan yẹn lè sàrà fáwọn aláìní pé tọ́lọ́ adásí ìgbà lílẹ̀ kọ́ máa bá òkú wọn sábà ń sọ nípa sọdọkọ tó jẹ àríyá igi eléso tó gbìn táwọn èèyàn bá ń ka lóyún gbàtíjì bá ti ń ṣèso sàárọ̀ ọ̀hún bókun nù sàárẹ̀ odi mọ́sálásí lọ́kọ́ lóògbà táwọn bá sì ń kírun ń bẹ̀ ládọ́mọ bókù nínú sàárè kànga lọ́gbẹ́ lóògbà táwọn bá sì mú mi àbí odidi lílo ti ẹ̀kọ́ bóyá èèyàn lọ́kọ́ ni àbó ti ẹ̀kọ́ fóbi rẹ̀ ń bọ̀ jáde láìpẹ́ tọ̀ gbogbo ẹni tí bá ti ń dẹ́rù báyìí tó bá ti jẹ́ mùsùlùmí kọ́ gbọ́dọ̀ san kọ́bọ̀ lọ́la àwọn tó dákọ̀ járe àti dáadáa rẹ̀ tí ó máa bẹ lọ gbére ni àbí kúrò àyìn lọ́ra ní mọ́sálásí tó ń gbà tó bá ti wọ́n yàn bá ti ń kà tí wọn ò yá òtí ọ̀ya tí wọn ti kó dànù pẹ̀lú ìgbà tí wọ́n bá ti ń kà ládàá yọ máa báyàn sọ wọn tó dákọ̀ tó járíyà bíi ilé àwọn tí wọ́n máa bẹ lọ́gbére hundred years hundred two hundred years tí ó sá máa bẹ kìí ṣe oníṣẹ́jú mẹ́ta oníṣẹ́jú mélòó kan ilé nǹkan tó dákọ̀ tó járíyà ọlọ́run sànù wọ. Assalamu alaikum. àwọn ní lálẹ́ àtọ̀lẹ̀ wà ní mẹ́rọ̀jì ọjọ́ wo àti oṣù wo ló bọ́ sínú oṣù ojú ọ̀run ó dàbí ẹni pé ní oṣù Rajab ló wà ṣùgbọ́n àwọn àti déètì ẹ̀sìn látọ́lá àdìjọ́ mẹ́jọ ń ṣe àbá kọ́lọ́ǹtà àdìjọ́ mẹ́jọ lọ. ó ń béèrè béèrè wípé tí ẹ bá ń gbé níbi ilé tó ń ṣe iṣẹ́ ṣíyá iṣẹ́ ẹ̀ lè wò nínú ilé bẹ́ẹ̀. tí wọn bá ti ní ṣe ìsìn àjèyàn láti wọn bá ti ní dìyàn lọ́wọ́ ìtí àbá rí bomi ìtọ́jú pé yóò wà mọ̀tòtà sẹ́mi ó ti balẹ̀ dáadáa tí nǹkan máa kan ń díyàn lọ́wọ́ nǹkan kan yẹn lè lọ gbé bẹ̀ yẹn lè kúrò ń bẹ̀ kí yẹn lọ máa gbé bi tí èyí ó ti ní ìfọkànbalẹ̀ lórí ọmọ lórí aya so gbogbo kájàkájà ìtúntò lọ́dọ̀ wa kò sí lọ́dún kò sí kò sí láàrin ẹ̀sìn ìṣe ha obìnrin náà wà fara rẹ̀ kalẹ̀ wọ́n máa bẹ̀ lọ́n lọ́dọ̀ rẹ̀ náà máa kájàkájà wọn kò ní àwọn èèyàn náà fi làrá kà méjì ńlẹ kó ìzọlá tó lè hájà wọ́n bẹ̀ lọ́nkọ́ bọ́ bí abùkátà rẹ̀ kí lóun bá kà kí ní dọ̀ọ̀lá mu ẹlòmíì ikọ́ lóhun ikọ́ tó tàn lọ sọ́dọ̀ ṣe ya nínú atẹ́gùn nínú atẹ́gùn burúkú ó tún ba atẹ́gùn sára ni ó tún kó bá kọ́ ikọ́ ó tún létí ọlọ́run sàn lọ́jà gbòye owó tún ju báyìí. Ah, ìbéèrè lè tẹ́lẹ̀ tó wáyé tẹ́lẹ̀ wọ́n dàpẹ́ ni yóò sinmi ní ìjókòó nígbà yẹn wọ́n béèrè béèrè pé sótọ́ láti máa pe Allah ní ọlọ́run kò sí tó burú láti pe Allahu ní ọlọ́run kìí sí ọlọ́run àwọn kíkà ni wọ́n sọ pé ọlọ́run ọlọ́run ni àwa mùsùlùmí máa ń wí ọlọ́run ni pé ẹni tó ní àlàákí ká máa jọ́sìn fún lónìí nìkan ṣoṣo ìtumọ̀ ọlọ́run ni ṣùgbọ́n ọlọ́run ẹni pé kò láyé ọ̀run nìkan lónìí ṣòkò sí tó burú táyé pé ń tá àgbàlérò pẹ̀lú Allah ẹ pé ọlọ́run níta àgbàlérò pẹ̀lú náà ni Allah kò sí ní tó burú láti kọ́ lọ́wọ́ bàbá ẹ̀ mo rò bó ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀tòṣe àdìlúnà náà bẹ́ẹ̀ àyàn ni wọ́n rò pé pọ́lọ́hún aláwọ̀ aláwọ̀ láwì aláà làwọn náà máa ń rò pé tuntun jẹ́ aláà aláà tuntun jẹ́ aláà aláà gan tó lè túbọ̀ ó tún lè bọ́ túmọ̀ sí nǹkan mi ní èdè lárúbáwá aláwù yóò Allahu tọ́ba sọ Allahu sọ Allahu káwọn fẹ́ Allahu lọ́sọ màlá àlá ó tún lè tún jẹ́ àlíhà àwọn òòtà àlá àwọn ìdẹ̀ra ìyẹn ni pé kò sí ní tó burú láti fi ọlọ́run bá ní Allahu ọlọ́run ẹ̀ńtún ni ọ̀hún lórí wa yorùbá náà ti máa sọ pé Allahu Rabbi ìtumọ̀ Allahu Rabbi ni pé Allahu Rabbi. Allahu Rabbi ọba aláwọ̀ rabi. asan allahu alaykum àìbẹ̀rẹ̀ tí a ti kásán lẹ́lẹ́ lẹ́nu èyí náà ti wáyé tẹ́lẹ̀ ó ń bèrè bèrè wípé ṣé ẹ̀rí wà lórí tọ́lọ́mọ́tò kọ̀ọ̀rọ̀ yẹn. báńgá bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ àwọn àbọ̀ òfin á ká ń bá lè rí. kò sí ẹ̀rí lórí walimatul Qur'an kò sẹ́ẹ̀rí kankan akálà tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ kan wá bí àrùn bá jọ ṣùgbọ́n kò jọra wọn náà wọ́n ní wọ́n máa rò ń gbọ́ parí táwọn parí Kùránì lọ́dọ̀ àdàbí táwọn sọ ma pé ibi tí Kùránì ti bẹ̀rẹ̀ níbi tó parí sí ni kò sí ọ̀rọ̀ bá jọ lásán ni pé ẹ wọ́n máa rò ń gbọ́ parí Kùránì tó mọ Kùránì táwọn ni àwọn wàá ṣe wòlímà òun ó wàá ṣe wòlímà ká sọ pé bẹ́ẹ̀ náà ní fẹ́ẹ́ òun ọ̀ wá ṣe òun ló ṣe fúnra rẹ̀ kété pé àáfàá kan ní kọ́ wá ṣe sọ́fìyé ẹni tí kà ń ṣẹlẹ̀ ní wípé ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ká tọ́jú àwọn àáfàá wa wàláì wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń gbìyànjú ẹlòmíín jọba ti fọmọ́ lé e kí ó báyìí kò ní wẹ́yìn rẹ̀ wọ̀n. òun náà wà á gbọ́dí pé ọ̀dà ẹni fẹ́ dé bí wọ́n bá sọ̀rọ̀ pé yóò ṣe wèlé mọ́ ọ̀sà wà sọ̀rọ̀ àwọn náà wà ro gbogbo gbèsè ayé wọ́n wà rò lé lórí sùkọ́lọ̀ ń kó sànù wa ó yẹ ká máa sọ́jà àwọn tí wọ́n jẹ́ àfa sẹ́rẹ̀ níta àbá fẹ́ kọ́ kọ́wé ntí ọ̀dà kọ́sọ̀ ntí ọ̀dà kéṣe gbogbo èèyàn ló lè ya yọ ọkàn pé bọ́bá wá ó wá bí ó sì wá kọ̀ wá nẹ́nu káwá ti máa bẹ lórí ìsìláàmù kéṣe gbogbo èèyàn o kéṣe gbogbo èèyàn o lásìkò tá a wà yìí táwọn èèyàn fi ń wá ayé ọ̀pọ̀ kódà tí ojú ó ń kéwú gan ó ń kéwú gan àfẹnitọ́lọ́ ń bá sàánú nìkan lókun sọ ẹ jẹ́ ká máa tọ́jú àwọn tí wọ́n bá jẹ́ bíi àfa imam tó ń bẹ nínú mọ́sálásí ẹ jẹ́ àwọn tọ́jú wọn ká máa ṣe dáadáa sí wọn. ara ń tọ́ ìṣe dáadáa sí wọn ni pé ẹ ń bá ṣe dáadáa sí mi ká ṣe dáadáa tó nìyà gbogbo ẹ gbogbo ìdí àwọn mọ́sálásí pátá wọ́n ṣàdúrà fún wọn tí wọ́n kẹ́ni àjọ ọlọ́run tún adéláyọ̀ wọ́n ṣàdúrà fún ọkọ̀ tó dé wọn náà tún wá adéláyọ̀ gbowó tó tún kọ́bọ̀ àwọn yẹn máa rírì àfa àpọ̀ wọ́n máa rírì àfa àpọ̀ wọ́n máa ń tọ́jú àwọn àfa dáadáa ilé àwùjá àdàbí ọ̀dọ̀ wa níbi wọ́n máa tó ṣe wípé bèbí ni ìyá àta àjọ parí ní University of Medina láàrin ọdún kan wọn ti ń dọmọtò àà àtàwọn wọn kàtìyà fún sẹmínà kan lọ́ọ̀ni àwọn àdìpẹ́ lè ọkọ rẹ̀ ní ọkọ rẹ̀ ní ọkọ rẹ̀ àbúrò láti jà ọ̀nà náà sì sàrọ̀ àlàhùn sòkòtà bí ọ̀dọ̀ wa ní bí wọ́n tún gbà lọ́wọ́ àfáà ni wọ́n tún dúró. tó wá fáà iná nǹkan wá fẹ́ kó sóòótọ́ tá a fẹ́ kó ṣe ń tí ọ̀dà tó ká ṣe dáadáa sí wọn ká tọ́jú wọn ó ṣe mú ládàá kó ṣe dáadáa sí mùsùlùmí àmọ́ sànù. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك